bá mi sọ fún wọn wípé àwọn ọmọ wọn méjèèjì wọn wà lọ́sibítù níbí báyìí o. ẹ àwọn méjèèjì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn wà lọ́sibítù níbí báyìí wọn fẹ́ iná wọn fẹ́ ṣẹ́yìn yẹ wọn fẹ́ ṣẹ́yìn. ẹ̀ta ló sin ẹnìkan wá náà méjèèjì. nù o mi ò fi pé ẹnìkankan sin ẹnìkankan wá o ó dàbí pé àwọn méjèèjì ló fẹ́ ṣẹ́yìn. àti Tolú àti Tinú náà ni. yes ẹni èmi ò dẹ̀ lè ṣe anything mo má kọ́kọ́ sọ fáwọn náà because mo ní láti take consent wọn tó lè ṣe é fáwọn ọmọ wọn. Ah, àwọn méjèèjì kí náà wá kí náà ń ṣẹlẹ̀ ah. <laughs> ọ̀rọ̀ ńlá mà ni o kàyéfì mà ni o ẹ eh, dókítà ẹ jọ ẹ eh, máa pè yín padà ẹ jẹ́ kí n report fún dáàdi wọn náà. ẹ bá mi sọ fún wọn ó pè sá nǹkan tí mo ní kí n sọ fún yín náà ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀. akínọ́nù dé sẹ́yìn. ọ̀rọ̀ ńlá mà ni wọ́n ní àti Tolú àti Tinú pé àwọn méjèèjì wá sọ́dọ̀ dókítà nsìn ọ̀nà ọwá sọ́dọ̀ òun pé wọ́n fẹ́ ṣẹ́yìn. wọ́n ṣẹ́yìn wọ́n ṣe wá fẹ́ ṣẹ́yìn ẹ ta ló sinra wọn lọ́nà ẹ̀gbọ́n àtàbúrò. ó ní àwọn méjèèjì náà ló fẹ́ ṣẹ́yìn. àwọn méjèèjì ṣe ní láti fẹ́ ṣẹ́yìn àbó ìgbọ̀n ti dókítà rẹ̀. nǹkan tó ṣe náà ká ló ṣe. wọ́n bá mi pé padà ńgbà yẹn ní kó má jẹun lọ ńgbà yẹn ah. kọ́ dúró mò ń láti tán padà a jẹ́ pé ibi ta fẹ́ lọ yìí ò ṣe lọ mọ́ àmì ìníjọ́ ọmọ ìyá méjì òun réwèlé mo gbọ́. ẹ ló dọ́tọ̀ ẹ dá wọn dúró síbẹ̀ a máa bá yín a máa bá yín ẹ̀jọ̀ ẹ má jẹ́ kán lọ o ẹ ẹ ṣe. Yeah. Um, ẹ má bínú. Um, enjoy sisters ṣé ẹ ti rò ó dáadáa nǹkan tẹ̀lẹ̀ náà fẹ́ ṣe yìí. dókítà ewu làmọ̀ràn bí ní ọ̀yọ́ nígbà tá a kì í ṣọmọ kékeré of course àti ronú sí dáadáa a dẹ̀ ti make up mind wa kó tó dé bá wa sí hospital àti ready. àti pé dókítà kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí kí ló dé ṣẹ̀fẹ̀ ṣe fún wa ni torí pa pé good náà la ṣe wá sí bíbá tí bá dẹ̀ fẹ́ ká add owó mọ́ owó ta fẹ́ san of course a máa fi kún náà. oh my god kò kí ń ṣe ọ̀rọ̀ owó àbí nǹkan bó èmi kàn ń wò ó pé ṣé ẹ ti decide because èmi máa ṣe o náà dà pé mi ò ní ṣe but mo ní láti tún béèrè lọ́wọ́ yín you know. <laughs> àti ọ̀rọ̀ dada alẹ́ ti rẹ́dí. Um, tinú adé tọ̀dọ̀ mi ló máa kọ́kọ́ ṣe o. ẹ̀fọ́ ni ẹ̀yin kọ́láǹtì ni ewu jàre dókítà tọ̀dọ̀ mi lè máa kọ́kọ́ ṣe no no no no ẹ má wọrí ṣé mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin méjèèjì náà ni màá ṣe fún yín ẹ̀yin méjèèjì lè máa wà ókè. bọ̀ ti ń set room táwọn fi ṣe fún ẹ̀kan fún mi ní two thousand ẹ̀yin méjèèjì ní tẹ̀sán. lóòótọ́ lè fẹ́ ṣẹ́yìn. mo lójú sọ̀rọ̀ bí kúkúrú ò bá tiẹ̀ mọ́ ewó ní ti wọ́ tó àgbàlagbà ó rí pé inú ẹ̀ bu òórùn torí àjà ọjà ló ń jà lẹ́ńkùlé òun ẹ wọ ọmọ táwa àwa dá sí i kó lè mọyì obìnrin kó má máa fìyà jẹ mọ́ ṣé bí yẹn la ṣe ní kẹ́ fúnra yín láàyè oṣù kan bóyá tó bá wà nílé bàbá ẹ̀ tóun náà wà láàyè ẹ̀ tí ò bá rí ẹ láàrin oṣù kan bóyá mọyì ẹ ò wá gbọnà àlòmọ̀kọ́rọ́ yìí ó gbẹ̀bùrú ó tún padà lọ bọ́kọ ẹ̀ láì ṣàjá o lè ṣe láì rọ́kùnrin ni ṣé oṣù kan ta ní kọ́kọ́ ẹ̀ fún ẹ láàyè yẹn ó ti pọ̀ ju ẹ lọ ò wá gbẹ̀yìn ò wá lọ lóyún àṣírí wá tú àbí òtù àṣírí tú àbí òtù ká má bàa mọ̀ ipò gbẹ̀yìn lọ bọ́kọ ẹ̀ ò wá dọ́dọ̀ dókítà ò fẹ́ ṣẹ́yìn tó bá ṣe tí nǹkan mi ìṣẹ̀lẹ̀ ńkọ́ ṣé bọ́kọ ẹ̀ náà ló ní fún àbí ẹ̀ wá gbà mí ò lè dáhùn. ṣé ẹ ti yín di ẹ̀gbọ́n ni ẹ̀ẹ́dẹ̀ dáhùn tán bí léèrè ha dáàdì Tolú ẹ̀yin lẹ̀ ń fún wọn láyé jẹ́ o ẹ̀yin lẹ̀ ń mú mi lọ́wọ́ dání fáwọn kinní burúkú yìí tí n bá bọ̀ yìí má jẹ́ yín tútù. ṣé ẹ rí èsì sí ọ̀rọ̀ tí wọ́n yìí ni. nínú ẹ lọ́wọ́ ẹ̀fún ni àbẹ́ẹ̀dì. ẹyin Tolú gbọ́ mi náà ṣé ọkọ tiẹ̀ ò mọ̀ sí oyún tó o ní ni. rárá ẹ yé. Ah, ah ọpẹ́ ò mọ̀ sí. ó dà mo ti gbọ́ tiẹ̀. adójú ti ní ọmọ. ẹ jọ ẹ ní sùúrù o mo ti gbọ́ tiẹ̀ o. bí gígùn ò bá gbọ́n ẹja bẹ̀rẹ̀ lọ́wọ́ kúkúrú. ìwọ àbúrò àwọn ẹbí ọkọ ẹ ti wá mọ̀ wá a ti mọ àwọn ẹbí ọkọ ẹ a mà ti dájọ́ ìyàwó sọ́nà gbogbo yìí tó kù tó fi máa ṣèyàwó lọ́lé ọkọ kò doṣù méjì lọ́mọ́ ìwọ tún wá lóyún ṣé ọkọ tó fẹ́ fẹ́ ló ní kí wọ́n lọ ṣẹ́ ni àbí báwo àbórẹ́ nìkan tó sọ fún ẹ níta pé ẹ téèyàn bá lóyún èèyàn ń ṣèyàwó àbẹ́yàn kì í foyún ṣèyàwó tó fi fẹ́ lọ ṣẹ́ ṣó yẹ kí wọ́n náà tún lọ ṣẹ́yún. rárá sà. ẹ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí ni ìtumọ̀ rárá sà. kò yé mi o rárá sà ọkọ ẹ kọ́ ló ní o lọ ṣẹ́ ẹ kí ló wá dé tó fẹ́ lọ ṣẹ́. ní ìmọ̀ ọdún lóyún sà ọkọ mi kọ́ ló lóyún. kò ń ṣàfẹ́sọ́nà ẹ̀ ló tún lóyún ọkọ ẹ̀kọ́ ló lóyún ah, inú ń bí mi inú dẹ̀ ń bí mi ah, inú dẹ̀ ń bí mi ah! tí n bá ní bínú ṣe ń bí mi tó kí n sọ̀rọ̀ àbí kí n ṣe nǹkan kan tí n bá. sọnù làwọn ọmọdé wọ̀nyí. ẹ wo bí. between now and the next twenty four hours tí ẹ bá jẹ́wọ́ ẹni tó fún yín lóyún i repeat tí ẹ bá sọ ẹni tó fún yín lóyún màá ṣépè fún yín ẹ̀wọ́ gbé lọ èmi mo sọ bẹ́ẹ̀. ẹ tí ì rẹ kùsùn èmi fẹ́ bí i ibo lẹ ti gbé gbé kí n gbé wa. ayé wa gbọ̀ kò sí kọ́ ọmọ mm, ìyá méjì lẹ́kọ̀ọ́ wọ́n lóyún òun lẹ́ni tó fún wọn lóyún o ṣó ṣe gbọ́ ẹ kò kókó gidi gan kò yé mi o. ọ̀rọ̀ yìí ní ìjìkọ̀ ń dàbí erémọdé lójú mi ni Tolúlọpẹ́ ṣé wọ́n ti pé o sọ fún mi pé last month o ní inú ẹ̀ ń dùn bí ẹ̀yin méjèèjì ṣe gba òmìnira o tún sọ fún mi pé ọlọ́mọ kan kúrò ní kìlóbí same day yẹn lọ́rọ̀ sọ fún mi pé Mr Johnson kan máa ń wọ ìwà tí wọn náà dẹ̀ máa ń wà lọ. Ah, ah, tọ́lá pọ̀. Hmm, ṣé mo parọ́ ni àbí mo parọ́ ni àǹtí ẹgbọ́n wọn lẹ sọ fún wọn pé ẹ̀yin àti ọkọ yóò ṣe nǹkan kan papọ̀ rí. bẹ́ẹ̀ ni mi mi ìparọ́ èmi àti òṣè kankan rí àtijọ́ agree pé ó di alẹ́ ọjọ́ wedding wa ká tó jọ ṣe kankan. Ah, mo dáràn <laughs> ah, dúró sórí tó bá ń pe ajá lọ́bọ̀ fún mọ́mí àti dáàdì èmi ò ní gbà lọ́wọ́ ẹ̀ ó mọ̀ àmì ah, ò ní gbà sórí gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ láti jọ ọjọ́ yìí ni mo máa ń believe ẹ̀ bọ̀ sórí ètò sọ ẹ̀ irọ́ ni eh, nǹkan tó ń tẹ́ láti sọ fún mi ni pé bó ṣe wà yìí wọn ò tí ì jábàálẹ̀ ẹ̀ ọ̀la báwo ṣé bí Friday ni Mr. Sulaiman sọ fún wa pé ó máa fún wa ní test ó jẹ́ tó wá jọ̀la ooo kí ló máa ń ṣe Mr. Sulaiman báyìí kí ló máa ń ṣe wọ́n tó máa ń ṣe báyìí kó dáná ọ̀hún wọn náà gbogbo yín sọ̀rọ̀ fẹ́ mi ní choice mo ní láti jíde láàárọ̀ la nìyẹn ó yẹ kó mọ pé èèyàn gbọ́dọ̀ má ṣe test ẹ̀ tí yóò bá ṣe bẹ́ẹ̀ yẹn extra ni ó mọ. disappoint mi ó dẹ̀ mọ̀ pé mo fẹ́ràn ẹ mi ò rí ẹ àná mi ò rí ẹ ọkọ ọmọ mi mo mú ẹ ọmọ mi ẹ ṣó wá yẹ kí ẹ máa fi orí àwa àgbàlagbà méjì bára wọn ẹ̀yin ọmọ yìí listen wo ayé ń ṣerú ẹ kò sí ní tó burú tíyàwó ẹ bá ti sú ẹ tó rẹ́dí àti fẹ́ mọ́ ó bẹ́tà kó come straight ju kẹ́ máa preamble let me tell you something ìjọ rántí pé ẹ̀yin méjèèjì lẹ ríra yín lẹ fẹ́ra yín ìgbà tẹ fẹ́ ra yín tán lèmi tó mọ àwọn ẹbí ẹ níwọ náà tó mọ àwọn ẹbí ẹ èmi àtàwọn parents tìyẹ á dẹ̀ ti dọ̀rẹ́ kí inú dé tẹ tún fẹ́ díjà alẹ́ láàrin wa. ẹ ẹ sà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ sà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá mo love ìyàwó mi gan èṣù lágbára kò ní gbàrà lóòótọ́ àmọ́ ṣe rí ìjàngbà tí tẹ ti parí ẹ̀ fún wa ẹlẹ́bi ti mọ ẹ̀bi ẹlẹ́bi èmi ti mọ ẹ̀bi mi lẹ́bi ìyàwó mi náà ti mọ ẹ̀bi ẹlẹ́bi oṣù kan tẹ fún wa yẹn sà ṣe ló dàbí ogún ọdún mi ì lè fọ̀rọ̀ ìyàwó mi ṣeré mi ì lókè mi ì lẹ́yìn ọ̀run mi ì lẹ́mi lómi ju ìyàwó mi lọ sà. lóòótọ́ o fẹ́ràn ìyàwó ẹ̀ dẹnu. gidi gan sà. nígbà tó wá rí bẹ́ẹ̀ tó mọ̀ pé o fẹ́ràn ẹ̀ ẹ irú eléyìí ò ṣẹlẹ̀ rí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni lóòótọ́ aníkẹ́ fúnra yín gap oṣù kan ẹ dẹ̀ tún wá lọ pàdé ara yín lẹ́yìn kínódé nígbà tó ẹ tó wá fúnra yín lóyún kínódé tó ní kó máa lọ ṣẹ́yún. Ah, oyún sà. ẹ ah, ìyàwó mi ò lóyún sà. Mm, mm, mm, má sọ bẹ́ẹ̀ fún mi kò ṣe wá ní lóyún nígbà tẹ súnmọ́ra yín ṣẹ́ mọ̀ pé ó máa doyún ni àbò fẹ́ sọ fún mi pé ẹ̀ súnmọ́ra yín láàrin oṣù kan tá fún yín. kò sí nǹkan tó jọ sáà á súnmọ́ra wa. Ah, ọmọ kẹ́hìndé bí n ṣe fẹ́ràn ẹ tó má fi rọ́kun òun parọ́ tẹ́lẹ̀ ìyàwó ẹ̀ ń parọ́ fún mi ìwọ náà tó ń parọ́ fún mi ṣé ẹ fẹ́ dà mí lórí irú ni. ẹ jẹ́ n yọjú sí sà. ọ̀dà ọ̀rọ̀ ẹ ti yé mi ẹni tó kù fún ẹ ń bàbá ni màá ránṣẹ́ sí i mo rò pọ́ ọmọlúàbí pé kí n pè ẹ́ ọkùnrin sọkùnrin láàrin mi àti ẹni wọ bí ó dábàá mi ò fún yín lóṣù kan mọ́ lọ bá yàwó ẹ nù lẹ́kẹjọ sọ tó bá máa bá mú yàwó ẹ lọ lálẹ́ yìí mo ti ṣetán bísímìlà ẹ dìde kó lọ rí ẹ lọ ríra yín kọjá lọ ó ṣé oyún yẹn ni kò yé mi sà. oyún wo ni ò yé ẹ mo ní ẹ lọ ríra yín kó máa mú yàwó ẹ lọ lẹ́nìí. eré orí igi àṣekù ọmọ ẹdún èmi náà ń gà èmi tó jẹ́ pé rìn mòjé ẹ̀ wá ń twist àwa ẹ̀ ríra yín kò lóyún kò ṣe ṣáà lọ yọjú sí kẹjọ sọ. ẹkún wo ló ń sun ẹkún wo ló ń sun ẹ èmi ò rí sí gbogbo ẹkún tó ń sun yìí o nǹkan tí mo bí ẹni kò dá mi lóhùn ẹ tinú báwo lọ̀rọ̀ oyún ṣe jẹ́ ẹ ṣàlàyé fún mi Naomi láìkí gbogbo bó ṣe ń ṣe yìí mi ì bìlíìfù gbà tí mo kọ́kọ́ gbọ́ tó rẹ̀ mo ṣe ní kun á confront ẹ kí n béèrè lọ́wọ́ ẹ gangan ṣé òkè ṣe virgin mọ̀ ni. lóòótọ́ ni. lóòótọ́ ni kí ni tinú máa ń fàwàdà ṣe yẹ̀yẹ́ o má fàwàdà ṣe yẹ̀yẹ́ o ó ti gbà nípa ti mọ́jọ́ wedding ni a ti mú date àti invite àwọn èèyàn báwo ló ṣe fẹ́ kí n ṣe ṣàlàyé fáwọn èèyàn. mi ì mọ bó ṣe ṣẹlẹ̀ mi lè ṣàlàyé mi lè sọ pé kan báyìí ni mi mọ bẹ́ẹ̀ mi mọ kò yé mi náà. Ah, ah. ṣé bíbí ni ẹ ní ó dé ń sọ̀rọ̀ báyìí ẹ ó dé ń sọ̀rọ̀ bíi bíi pé ọmọ ọwọ́ ni ẹ ó sọ pé òun mọ bó ṣe lè máa oh my god ó ti fọ́kọ̀. ọmọ ìyá méjì lẹ́ẹ̀kan náà o wọ́n lóyún wọn ò mẹ́ni tó fún wọn lóyún. kí ló sọ tí o dùn yìí wo ló ń ṣe fún mi tí o dùn yìí kí ló ń sọ mo kó o bí mi wá mo ní kó wá bẹ èmi náà fúnra mi mo bẹ so o fẹ́ sọ fún mi pé ọkùnrin mi láṣọ jù mí lọ definitely o ti ń ṣe ìranù yìí nígbà tájọ wà nìyẹn. mi ò ṣe ìranù ọkọ mi mi kì í ṣòdìranù ọlọ́run bá rí inú mi láti ìjọ tí ìgbà tẹ ti ń fẹ́ra wa ọkùnrin mi ò gorí mi mi mọ bí ọ̀rọ̀ yìí ṣe dé mi lè ṣàlàyé ẹ̀ ni. ọkùnrin mi ò gorí ẹ̀ ṣé ṣé nǹkan ọjọ́ máa ṣàá méjèèjì láti gbà ó sígbà o olórí burúkú ọkùnrin wo ló tiẹ̀ fún ẹ lóyún náà ṣé mo pé nú bí mi ṣé mo pé nǹkan tó máa ń ṣe tó máa ń fa ìbínú rẹ̀ ó dàbí kí n fún ẹ́ bùlọ̀ kí n pa nínú ilé onílé wà mo lè ṣe lè ṣe. tọ̀rọ̀ ẹ lówẹ̀ ó ń larọ ni níṣẹ́ ni gbogbo ẹ̀ kàn ń ṣe mí bí àlá àbí nǹkan kan ṣẹlẹ̀ láàrin èmi àti Johnson lọ́jọ́ tó parí ìjà fún wa. Tolúlọpẹ́ tó o bá gbàgbé we had a unique relationship the love existing between me and you ngbà yẹn ó ní agbára gan ni kí kẹ́hìndé jákujáku yẹn kó tó wá gbà ẹ̀ lọ́wọ́ mi. I won't take that from you. Má pe ọkọ mi ní èèyàn jákujàku. Ṣọ́tíbọ́, mi ìfọkọ mi tayán, mi ò dẹ̀ fi tàfàlà níwájú ẹ̀. Ṣé bí wọ́n lo gbóúnjẹ alẹ́ fún olóńgbò jẹ? Nígbà tó ní wúrà lọ́wọ́ tó wá ń wá pàǹdà kiri. O ò appreciate mi náà. O ò appreciate mi nígbà yẹn. Ṣé báwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣù àwọn ọmọ oníranù ló ń sáré tẹ̀lé kiri? Ah, èmi dẹ̀ tẹ̀lé ẹni tó ráyè tèmi, mo dẹ̀ tẹ̀lé lọ. So what are you telling me? ṣùgbọ́n náà dẹ̀ ni ìwà fẹ́ lọ́kàn balẹ̀ tó sọ ẹ́ di bàrà tó ń lù ẹ́ lójoojúmọ́ ah. mi ò lè fi ọwọ́ kan ìyàwó mi táyé máa fi parẹ́. Mm, mm, mm. ọkọ tèmi ò nà mí lójoojúmọ́ ṣé ti gbọ́ kò sí bí misunderstanding ò ṣe ní wáyé láàrin ọkùnrin àtobìnrin tó bá jẹ́ pé wọ́n náà ni mo fẹ́ a máa ma jà lẹ́ẹ̀kọ̀kan arẹ́ má jà kọ́ ò sí kéèyàn jà kéèyàn dẹ̀ parí ẹ̀ ò ní iye ọmọlúàbí tó má fi yẹn ṣe excuse. ó dáa ó dáa sórí báwo wà ní báyìí nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé sórí ìjà tẹ ìjà yẹn àdúrà tèmi ló gbà màálù tó yọ kéènì ìdùnnú alápatà jẹ́ ká continue ìfẹ́ wa ọmọ bíbí ò ń ṣàrùn lọ́dọ̀ tèmi it's even a plus i appreciate that. Hmm? ká continue níbo. yes. i'm sorry that's not possible. ṣòtúgbọ́ wọ́n ti ẹ̀gbẹ́ yẹn gbá rárá àti rárá kò lè work sórí èmi àti ọkọ mi tá a jà ọlọ́run ti ṣe àti parí ẹ̀ ó ti kó àwọn ẹbí ẹ̀ wá bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí mi lẹ́nu a dẹ̀ ti parí ìjà yẹn wọ́n ti bá wa parí ẹ̀ láàrin oṣù méjì sísìn máa padà sílé ọkọ mi so gbogbo eléyìí tó ń sọ yìí kò lè work. Tolú bọ́bọ́ yìí ò nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́ bíi tèmi I love you so much and you know that. Hm? wọ́n Johnson ó dàbẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀ ó ti fẹ́ máa pọ̀jù fún láìfù mi ṣé ti gbọ́ eléyìí tó sọ náà ó ti tó ṣé ti yẹ ó dàrú. Tolú. Tolú. Mi ò fún láyè lọ́jọ́ yẹn náà débi pé ó máa ráyè tú mi láṣọ wọ̀. Because èmi kò tiẹ̀ ń rò mí. Láàárọ̀ ọjọ́ yẹn, mo wọnú yàrá ìwà o. Ọjọ́ yẹn ni mo lọ sí wedding ọ̀rẹ́ mi tí mo fi tí mo ṣẹ̀dí láti patí yẹn. Àbí ṣé nǹkan kan ṣẹlẹ̀ láàrin èmi jẹjẹrẹ? nǹkan kan ṣẹlẹ̀ ṣáá ṣe rántí o. ń ṣe ń bíbà. kí ni mò ń ṣe ń bí wọn ni mo wá wà. Ah, èmi ló wá wá ló wá wọnú bẹẹdúmù wá mi wá kí ló dé ò lè jókòó sí living room ni. well mo wo living room mo look around the house mi rí ẹ e. mo kàn guess pé you should be in the bedroom so i'm here. johnson báwo ló yẹ máa ń sọ̀rọ̀ báyìí báwo ló máa ń sọ̀rọ̀ tó máa ń rún yàn ọ́nú báwo ló máa ń ṣe àwọn nǹkan tó máa ń bí yàn ọ́nú báyìí torí ọlọ́run o look around the house ilé onílé òdẹ ń bọ̀ nínú bedroom jọ tó yọ lọ tó bá jẹ́ ipẹ́ mi àti ọkọ mi la wà níbà ikọ́ ṣé bó ṣe máa wọlé bí olè lọ́rùn náà rẹ̀ ẹ́ àbí tó bá jẹ́ pé mọ́mí àti dáàdì wà lẹ́kọ́. so. so ó bọ́ síta tó ti yẹ lọ́jọ́ kò dé mi living room. it's okay. mo kàn yóò máa ń la ṣé kò ṣe pé nǹkan ṣe rè lọ́dún yìí ṣáá nǹkan kò ṣẹlẹ̀ because mo rántí wípé ìgbà tí mo fẹ́ múra láàárọ̀ ọjọ́ yẹn mo ní kó jáde kúrò nù yàrá lè jáde ìwọ lè tiẹ̀ ṣe ń sùn gbà yẹn nǹkan kò ṣẹlẹ̀ láàárín wa. sísá mi wò lọ ìròyìn ẹ̀sìn wò làwa ní ìbáyìí. ìwẹ̀dá náà lè máa yé gbóná. ayé wa wo kò ṣẹlẹ̀ rí o ó ta kọ́kọ́, ó màmá ga ó ṣẹ̀rùn rí bó ṣe ń lọ. mọ́mì ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe sọ yẹn mi ìṣá lè máa wò kí nǹkan yín bàjẹ́. ẹ ò lè máa wò mí báyìí kí nǹkan mi bàjẹ́ eléyìí tó wá ń bàjẹ́ lọ báyìí ṣé mi fúnra mi ni mò ń bàjẹ́ mo béèrè wò eyín ò tí lè bá nǹkan mi jẹ́ ẹni bá ní kóun bá nǹkan mi jẹ́ báyìí tónítọ̀hún ló máa bàjẹ́. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ torí ẹ̀yin ọmọ lórí burúkú ẹni tẹ́ máa pin lẹ́mìí lẹ́ ń wá o ẹni tẹ́ máa pin lẹ́mìí lẹ́ ń wá o kó máa jọ lápá búrò mi wà mí mo mọ ohun tó yẹ kí n ṣe fún ẹ kò kó sí kó ọdún bíbá yìí. mo mọ rádaràda àwọn àbí ìpàbẹ ọmọ jàre àbúrò mi má bínú torí Ọlọ́run àwọn ọmọ yìí yìí wọ́n máa sọ̀rọ̀ dó lórí burúkú o. mi ò bínú sísá mi Ọlọ́run má ṣe gbogbo wọn lólórí burúkú. ní bá mi kí ló ń ṣẹlẹ̀. sista there is fire on the mountain. ọlọ́run ní jẹ́ kárí yìí. ṣé ra àwọn ọmọ méjèèjì yìí ò fi mí lọ́kàn balẹ̀. àwọn ọmọ ìwọ nù ìwọ nù àwọn ọmọ ṣé bí ọ̀rọ̀ tolú ló gbé sígbà àyàtẹ́lẹ̀ tó lóun àtọkọ ẹ̀ ń jàjàjàjà ó dẹ̀ ṣàlàyé fún mi pé ẹ ti parí ẹ̀ kí ló tún dé. nítòótọ́ tolú àtọkọ ẹ ti parí ìjà Ah, àmọ́ nísìnyìí Tolú àtàbúrò ẹ̀ náà tó kó bọ́wọ́bọ́wọ́ bọ̀ mí lọ́wọ́ kí ni ká ti gbọ́ etí wo ló ń bá mi gbọ́rú ẹ ẹnu wo tẹ mo fẹ́ fi ṣàlàyé ìpọ́mọ ìyá méjì rewelẹ̀ Tolú àtàbúrò ẹ̀ lóyún papọ̀ sígbà kan náà àwọn méjèèjì wọn ò rojọ́ ọ̀kúnlẹ̀ wọn ò rojọ́ tí mo bí wọn wọ́n ń kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọ́n wá lọ lé dókítà páwọn fẹ́ ṣẹ́yìn pẹ́lọpẹ́ dókítà tó tà wá lólobó ǹjẹ́ kí ni ìdí ẹ̀ kí lè rí tẹ́ fi wò pé ṣíṣẹ́ lóyún dẹ́kun lára ẹ̀yin méjèèjì láì ṣe ìkókó wọn láwọn ò mẹ́ni tó lóyún. iṣẹ́ yẹn lọ̀rọ̀ wo hmm, ìyá Tolú kékeré lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí sista mi. ìtì ọ̀gẹ̀dẹ̀dẹ̀ ní pẹ̀lú kó tó nǹkan tí wọ́n ń yọ àdá bẹ́ẹ̀ ọ̀ọ́ àwọn méjì lóyún papọ̀ nígbà tó ń sọ kankan náà ló fún wọn lóyún wọn ò dẹ́ ń ṣèbejì débi pé bóyá ohun tójú òrírí kan la rírí kọ́ lọ́mọ kan wà ní báyìí. sista ohun tó ń gbòmìnjẹ lójú mi. ohun ẹ̀kọ́ ké ni ohun ẹ̀kọ́ ké ni ohun ẹ̀kọ́ ké ni nítorí mo ti sọ fún ẹ pé yé gbẹ̀mí sókè ṣọ́ra mo dẹ̀ ń sọ fún ẹ ẹni tó lè hiv àti ẹni tó la pàtẹ́sán ọmọ àlògùn dọjọ́ kú ni ẹ pé mo ń sọ fún ẹ kó fi sùúrù sí i ọ̀rọ̀ àwọn ọmọ yóò ń sọ̀rọ̀ tó lé e bẹ́ẹ̀mi àti wọn ṣe wà yẹn lọ́rọ̀ mi báyìí ni wọn máa bá wọn sọ̀rọ̀ wọn ṣe ní mẹ́ńtán fún tọ́ntán lóyún fún wọn mẹ́ńtán ló lóyún fún èyí tolú ọlọ́kọ tiẹ̀ èyí àbúrò ó láfẹsọ́nà tó ń fẹ́ àà ńgbà tó yóò kì í ṣe májíkì tó fẹ́ fò látọ̀run wá sáyé wọn lẹ́ńtán ló lóyún fún ṣùgbọ́n wọn lẹ́ńtán lóyún fún kò fi rẹ̀ lọ́kàn balẹ̀. ẹ wò mí ràn mí ṣé pé mi ìkúrọ fún yín báwọn ọlọ́pàá dúró tán wò bí olóńdó yìí ẹ jọ ẹ dẹ ṣàánú mi kọ́mọ lè ṣàánú mi. Tolú Tolú lọ́pẹ́ sínú adé ẹ̀jọ́ lọ́hùn ni mo fi bẹ̀ yín ẹ má dojú tì mí níbi tí mo wà yìí o nígbà tí màmá yín ro ẹjọ́ yìí mi èmi ti gbẹ̀rẹ̀ yín mo ní tẹ bá fojú kàn mí báyìí gbogbo tó wà nínú ilé máa pọ̀ síta talent tó fún yín lóyún kí ló dé àníta ló fún yín lóyún ṣé bí ìwọ tó lù yìí nígbà tó wà nínú ilé ọkọ ẹ gbogbo tó bá ń ṣẹlẹ̀ níbẹ̀ pátá o máa ń sọ fún mi ní tó máa ní o fẹ́ kí mọ́mí ẹ gbọ́ mo ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ ẹ wò mọ́mí gold gbogbo bẹ ṣe ń wí látàárọ̀ ni mò ń gbọ́ lókè ẹ fi wọ́n sílẹ̀ kó má fọ̀ wọn kọ́jọ ìyàlẹ́nu má fọ̀ ẹ̀yin náà ní gbọ́ èmi gan ò ní gbà tẹ bá náà ní wọ̀n kún mi ò ní gbà láàbọ̀ ṣe mọ̀ pé mo ti kọ́ fún yín twenty four hours kan mo dárí jìyàn àwọn èèyàn bẹ̀bẹ̀ èmi ń jáde lọ nísìnyí ẹ̀yin ni mo rí o mo fẹ́ múra ni ṣe rí ẹjẹ ń jáde lọ èyí tó da jù ń bẹ̀ ni pé kẹ má jẹ́ ń padà bá yín nínú ilé tí n bá padà bá yín nínú ilé yìí mi ì mọ tó lè ṣẹlẹ̀. Ah, ẹ ẹ má bínú bá bá ẹ̀yin ẹ má sọ sí i ẹ wò mí èṣù tẹ́lẹ̀ rírí ẹ wá dá ìṣùmọ̀. ẹ ẹ wọ ẹ má bínú ẹ ní sùúrù. màá ṣe màá ṣe ní ìpínlẹ̀ mi kọ́ ọmọ bí. ẹ jẹ́ wàá bẹ ẹ wọ̀n tó ń bò ní ẹgbẹ́ èṣù ni ẹ lókè ní ìlẹ́yìn ọ̀hún. ẹ ẹ jẹ́ bẹ́ẹ̀ bíá ṣé bẹ́ẹ̀ bíá lẹ jẹ́ ni ẹ wò ó ẹ má tẹ̀lé ẹ má tọ́ṣẹ̀ ẹ má fi súre fún mi. ẹ má fi súre fún màá fi ojú ibi tẹ gbàjáde màá nítorí wọn kó tí ẹ dé nìyẹn okó tí ẹ dé bó bá ti ń mi báyìí hypertension ló mi sóòmọ ni. mo mọ nǹkan tẹ fẹ́ ṣé kí mọ́mí yín kúrò mi báyìí kẹlẹ̀ sòótọ́ fẹ́ mi ìyá tìǹbù ìgbọ̀nkẹ́lẹ́. ẹ wá o kẹjá wọlé ìwọ̀n tó wà lẹ́yìn bí bẹ́ẹ̀ kọ́ máa bọ̀dà sí òṣèpè fún yín ṣùgbọ́n kinní kan ló máa rẹ́yìn máa bá mi nìyí kíní kan ló máa rẹ́yìn lẹ́yìn tẹ́ ẹ bá bọ̀ yìí bóyá kẹ́ finú lé ilẹ̀ fún bóyá kẹ́ mi finú lé ilẹ̀ fún yìí ikọ̀ àṣẹ. ọ̀ ní kó ní ọkọ ẹ. ọkọ ẹ fẹ́ láti kékeré ní ẹ̀ẹ́dẹ̀jọ́ máa lóra ayé gbọ́ báyìí kùtàkùtà ni lágbára ọlọ́run. àwọn náà sọ ohun tó ń ṣẹlẹ̀ o. ọmọ yìí ti gòkè báyìí. tàyẹ̀ tó fún yẹn lọ́rọ̀ ó máa jẹ́ nǹkan tó jẹ́ ẹ̀dùn ọkàn mi ṣé ẹ fẹ́ sọ pé olófò láti òkè wá sísàlẹ̀ ni ó kọ̀ fòmọ́ yín nínú ipò ni kí ló dé. Um, mo pè ọ́ sí àjọ tó nírònú ni mo pè ọ́ fún. àjẹ wo ló fẹ́ nírònú tó ló ti di mo lọ lóúnjẹ ló ṣàjẹ sí lórí kí á ṣe oúnjẹ tán náà wá fún ẹ lóúnjẹ. wo ara mi rere mo rere olóògbé látẹ sóòótọ́ ni tètè mi gbọ́kùn ṣẹlẹ̀ nulẹ̀ ṣàlàyé fún mi yẹn pọ́n yẹn riwo ló ń lọ́nu lé mi. wo yóò pọn yóò gbáà ni láti ọjọ́ tèmi ti dé nulẹ̀ ayé yìí èmi ò rí ibi tọ́mọ ìyá méjì ti ń lóyún pọ̀ lẹ́ẹ̀kan náà rí gbogbo ti wá tó gọlọtọ gọlọtọ kọ wá láwọn ò tó fáwọn lóyún mi ì gbọ́ rí. wọ́n lóyún wọn ò mẹ́ni tó fún ẹ lóyún láì sì ṣàgbákò bàdó. kọ́lọ̀ ń sọ wa lólógun bàdó òde ni o. ọ̀rọ̀ náà ní bánú ni ọmọ ìyá méjì lóyún lẹ́ẹ̀kan náà wọn ò lè sọ ẹni tó fún ẹ lóyún ó ní bánú ni mo fura sẹ́nìkan mo fura sẹ́nìkan. ta ló fẹ́ fura sí kò sáwọn tó fẹ́ fún wọn lóyún jà wọ́n kọ́ wọn náà lọ ta ló fẹ́ fún wọn lóyún ọ̀gá. kí ló dé tó kàn mọ́ kú bá mi kí ló ń ṣe èwo ni gbẹ́ ẹ̀. èwo ni ọ̀gá. ìyàwó baálé ńlá ìyàwó baálé ńlá ó lálùbáríkà ni omi ò bẹ́ẹ̀ sọ pé ó lájẹ́ o jọ̀ọ́ nítorí ọlọ́run má kó bá mi o má kó bá mi o obìnrin mọ̀mọ́ tó máa jọ́jọ́jọ́jọ́jọ́ àmọ́ wọ ọkùnrin tó bá ti jẹun báyìí gbẹ̀yẹ yìí kò tọ́. ó sì ń bẹ̀ ó sì á wà bẹ̀ bó ṣe ń rìn sí lọ business for something àmọ́ bóun náà ṣe ní fún ọ lóyún n kò yẹ pé ṣòkòtò péńpé náà mọ̀ wọ̀ kiri àdúgbò ó sọ èdè yìí náà sánánsán ara yóò pàkéjì gbogbo kálẹ̀mí gan ráǹfààní ni nbà gan ní áfíjì. ẹ kí ni gbogbo pálapàla yìí àmọ́ síbẹ̀síbẹ̀ sórí bíbẹ́ lóògùn orí fífọ́ ni kò yẹ ká tàn dá lè dá ọmọ yẹn jáde tílé bàbá ẹ lóògùn yẹn. ẹ wò tó ń tómi jẹ́ ni mo ṣe ń bẹ̀ẹ́ kó jẹ́ kí àwọn ọmọ yẹn tiẹ̀ sùn mọ́jú nínú ilé ó ṣe wọ́n bíi pé kì í ṣòwò ni mo bí wọn fún ni àfìbọ̀ ṣẹlẹ̀ ẹ jáde o ìfẹ́ ni wọ́n nulẹ̀ mọ́ tó ń bá rí wọn nulẹ̀ ó máa ṣe é pè fún wọn tó pé kò sí nǹkan kan tó máa wẹ̀ lórí wọn ní kí lóde nítòótọ́ ń tán ṣe kù díẹ̀ káàtó mi ò bò wọ́n àmọ́ ọbẹ̀ ti gé ọmọ lọ́wọ́ ó sọ bẹ́ẹ̀ ṣé ọbẹ̀ ò ti ṣe ohun tó fẹ́ ṣe ni. tó bá délé bá mi sọ fáwọn ọmọ mi bí mo nìkan wà rí mi ìròyìn ayọ̀ nìkan mẹ́rin lóyún bí àgbẹ̀dẹ̀bẹ́mi kó aṣọ ìgbéyàwó torí àwọn ọ̀rẹ́ tèmi ti ń béèrè ó ti mọ̀ páwà láìkí òde lóde lóde ló máa ń ṣe wá. màmá aṣọ ìgbéyàwó lè ṣe ń sọ. èwo ló wà lẹ fọkàn ẹ balẹ̀ kò séwu lóko àfi kì í àparò gbogbo ẹ la máa yanjú. hey my dear ojú ọmọ ṣe fi mọ̀wẹ̀ dá o. Ah, ah ọmọ tó máa ń ṣojú nú ẹnu ẹ yẹn tó o lè pa ìtútọ́ tó eléyìí ìjọ lójú ló ń jẹ́ fún mi o pẹ̀lú gbogbo ìnáwó gbẹ́fìtì tíyàn ti fètè ẹ̀. àǹtí mi <laughs> ẹ rí bí mo ṣe ń gbọ̀n ni tinú mà ti fẹ́ jà mí wèrè kẹ ṣé mo pé gbogbo ẹbí ló ti gbọ́ ṣá home and abroad everybody ló ti mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ tẹ̀ máa wò àti eh, maṣọ àti pelére gbogbo àwọn friends mi mo ti invite eh, ọmọ yìí ti yà mí wèrè o. o ò ní ya wèrè lórúkọ Jésù tóbi o ò ní ya wèrè o ò jẹ́ ká máa dúpẹ́ ọpẹ́ ló yẹ ká máa dùn tó bá jẹ́ pé táìmù tó ti lọ ṣe wà yẹn ó wá gbà kan bá ńlá jọṣepọ̀ kó wá gbọ́mọ bàbá sùn. nǹkan tó ṣe ń sá fún mi gangan nìyẹn. ó máa sá fún ẹ bìkọ́sọ̀ ti mọ̀ nǹkan tó ń ṣe ó máa sá fún ẹ ó ti mọ̀ nǹkan tó ń ṣe it's a terrible case o mọ́mì wa ń kọ́ báyìí. <laughs> tọ́tẹ́tẹ́ èyí tọ̀rọ̀ mọ́mì yẹn òun ni kò yé mi ní mo fi ṣe fẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀ fún mọ́mì. ohun ìbàjẹ́ ti pọ̀ nínú ayé ohun àìjírí ti dọ́mú àmúyangàn mọ̀ wí o ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ sétí kò fi bìkan ayé yìí o àìgbọ́kìlọ̀ ni ó pọ̀ mọ́dẹ́ bó máa ṣàfojújọ ayé ẹ máa ṣàfojújọ. orí wọn là ń kọ sí gbèrú báyìí tó tiẹ̀ wá tójú sún mi báyìí nínú ìbànújẹ́ ni mú mi ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi wọ́n ní kí n bá yín sọ̀rọ̀ mi tẹ́tí lè gbọ́ àbí ń bo la ti ń gbọ́ wípé obìnrin lóyún kó má mẹ́ni tó bóun lájọṣepọ̀ ẹ́. òwe yá mi sí tí n bá tiẹ̀ ń parọ́ fún gbogbo ẹ̀ ó yẹ kó mo pé mi ò lè parọ́ fún ìgbà tí mi kì í ṣọmọ kékeré báwo ni ṣe máa dàgbà tó ètí màá sọ pé mi ò mọ ọkùnrin tó bá mi lájọṣepọ̀ àbúrò ọ̀rọ̀ náà ó dojú sùn mi ò understand it kò yé mi mi ò rántí rárá eh, pẹ̀lú bí mo ṣe dàgbà tó mi ò rántí rárá mo ti ronú ronú ronú tàbí ìgbà tàbúrò mi talẹ̀ tí wọ́n rò rò káàrí o la ṣe gbéra wa lọ sórí hospital ìpè kàlù ọ̀yọ́ dànù àmọ́ lórí burúkú dókítà tá a bá ń bẹ̀ àmọ́ kó ti pe mọ́mí àti dájú òun náà fi wá ṣẹlẹ́yà báyìí àti yóò dànù ti pẹ́. bẹ́ẹ̀ ni sísá yẹmi ẹ wo dókítà kó wa sí ìlú problem yìí o because kánìfà ṣe débẹ̀ yẹn ni wọ́n ti yọ oyún ẹ̀ sìn kámákámámá ti yọ kúrò lára wa ni irú wedding mi ń sìn kò ní dàrú irú sísẹ́mi àtọ́kù ẹ̀ ń sìn àárín wọn ò ní dàrú náà. ẹ má blame doctor àmọ́ nígbà tó ti rí bẹ́ẹ̀ yẹn ó yẹ kí n ṣe ìwádìí kó tó di pẹ́ lọ sọ́dọ̀ doctor ibù wọ ọ̀rẹ́ mi ó yẹ kó bù mí gbọ́. ọmọ ìyá méjì rẹ̀ kò tó wọ́n lóyún wọn. fẹ́ ṣèwádìí gbọ̀ngàn lọ́wọ́ ta ni. ṣó ṣe gbọ́n sétí ẹ kò ta kókó gidi gan-an kò yé mi o. ẹ kú ìjókòó wa ẹ mo ní kí ni kí n fún yín mà bóyá kí n bá yín so oúnjẹ àbí kí n fún yín ní soft drink omi wá dẹ̀ tutù dáadáa o. ẹ ṣe àdúpẹ́ àti jẹun ká tó kúrò nílé. ẹ kú ìjókòó. ẹ kú ìjókòó. kọ́kọ́ ṣe jíṣẹ́ náà ni mo sáré àmúra pẹ̀lẹ́ ẹ̀yìn ṣe tiẹ̀ rí èmi náà má tiẹ̀ tó fẹ́ ránṣẹ́ sí i. Ah, dáàdì ẹ sì sọ̀rọ̀ àná bí báwọn ìkòjúmọ́ tó mọ́. ọmọ yín ó dẹ̀ gbọ̀dọ̀ ẹ̀yìn ṣe nǹkan míì ẹ̀dẹ̀ ń wòran ládùúgbò owó ta náà níjọ introduction bíbá yìí tẹ̀dẹ̀ ń lérí tẹ̀ ń lé kápọ̀ ọmọ tẹ̀ bí ọmọ ni ọmọ gidi ni ọmọ gbá ni ọmọ àwo ni ṣé nǹkan tẹ̀ kọ́ ló ṣe. ẹ sùúrù mọ́mi tóbi ẹ sùúrù ṣẹ́rí kò sí ohun tí ẹ̀wí tẹ̀ jàre iṣu ẹni ló tọwọ́ ẹni bẹ́ẹ̀ kú ṣé a máa ní gínlé ká má mèso ẹni ọmọ gidi lọmọ wa díba ìṣe ń sọ̀rọ̀ yìí ó yìí ń jẹ́ ìyàlẹ́nu fíìmù náà ọmọ mi ò ń ṣọmọ burúkú ẹ̀tún wa sọ pé ta bá mọ̀ pé ṣé màá mọ̀ pé a máa fún lẹ́lòmíì à ní kẹ́ wá ṣàná. ọmọ dáadáa ni èmi náà rí bẹ́ẹ̀ nígbà tẹ́ ti mọ̀ pé máa fi fẹ́ lòmíì ẹ bá ti sọ fún wa àbá ti ṣe wàhálà tó tó báyìí ẹ kàn jẹ́ ká náwó dànù owó ta náà òfù náà ó yà mí lẹ́nu o ọlọ́run máa dá o kódà gan ọlọ́run nìkan gan ló máa dá ìjọba gan máa dá nù ẹ̀. kẹyà wá nǹkan ṣe sí ẹ wá nǹkan ṣe sí. ẹ má bínú ṣẹlí gbọ́. Hmm, ta ló fi ṣọ́ mi mo ní ta ló fi ṣọ́ mi tó ló ti lọ ìyẹn ni pé o kẹ́ títẹ́ bá ògiri òun gbọ́ gbogbo ohun tí ìyá tóbi ń wí ni kí ni o ní tí wo lè bọ́ sálẹ̀ kó wá ba kẹbi sọ̀rọ̀ obìnrin sóbìnrin. ibi iṣẹ́ ń bọ́ lẹ̀bọ̀ náà lọ ti. lẹ́nu ẹ sọ̀hún ojú ló ń tiẹ̀. ẹ wá dúró ọ̀rọ̀ tó sọ lẹ̀ ẹ òun rò ń pọ̀ ọmọ gidi lọ́mọ tàwa ìjọ tóun owó tóun ná jọ jọ ṣáwọ̀ ò náwó ni irú ọ̀rọ̀ kọ́ra òun ìyá tóbi wá fi ń lọ̀ mí nú ilé yẹn. rẹ́dẹ̀rẹ́dẹ́ tẹ́ fẹ́ kéétì mi máa gbọ́ nìyà àti wà tọ́mọ yẹn hmm? àwọn ṣé ẹnu wọn ò tọ́rọ̀ ní tòótọ́ ni ṣé wọn ò jàre ikú jàre ẹ̀dá àwa la pè wọ́n pé kí ọjẹ́ àmàna ká fọmọfọmọ wọ́n fi lé pọ̀ tí wọ́n fọ̀nà roka wọ́n fagbada díran níjọ́ náà wà ń tòótọ́ kò pọ́jọ́ kò pọ́ṣù ọmọ lọ lóyún fẹ́ lómi ìwọ jẹ gbà tó bá jẹ́wọ́ náà ni ó ti ẹ̀dùn mi kóbìnrin yẹn ń sọ̀rọ̀ bí àgàtú ni káyipẹ́ ni tó mọ̀rọ̀ sọ ni ó yẹ kó sọ jù bẹ́ẹ̀ lọ mo expect kó sọ jù bẹ́ẹ̀ lọ àmọ́ òun náà ń sọ̀rọ̀ kàràkàràkàràkàràkàràkàrà bí ẹni tí ó gbédè ṣíọ kò sí wàhálà ṣẹ́ni gbọ́ mo ṣáà ti ń fetí mi gbọ́ ṣé o ti rí àwọn àna ọ̀nà àwọn náwó ẹ̀tì ẹ̀tì plan láti fọmọ yín fẹ́ lòmíì ó tán àbí ó tán ọlọ́run ló mọ iye tó máa gbọ́ yìí ẹ ṣé o mo dúpẹ́ ọlọ́run àdáyé. gbọ́n tí bàbá tó gbé sí. gbọ́n tí dáàdì tó ló ń sọ ọlọ́run àdá ṣé kò sí máa jọ bí èpè ní tí mi ò mọ́wọ́ tí mi ò níṣẹ́ àbí kí irú àwọn ọmọ amúnibúni ẹran bíi ìyàwó làwọn ọmọdé. ayé ẹ máa ṣàfojúdi jẹ́ ti pọ̀ nínú ayọ̀. ohun àìjírí ti dohun àmúyangàn mọ̀ wí o. ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ sétí kò fi bì kan ayé mi o. àìgbọ́kìlọ̀ ni yóò pọ̀ mọ́dẹ́gbò àṣà fojú. má ṣàfojúdi o eku wẹ́rẹ́wẹ́rẹ́ ní yẹlé mm-hmm. ìwẹ̀ dáná ní máa yé gbóná ayé wa wo kò ṣẹlẹ̀ bí o ó ta kókó ó màmá ga o ṣẹ́rù ni mo ṣe ohun ìbàjẹ́ ti pọ̀ nínú ayé o. gbọ́n sétí. owó ojì máa jẹ bó ṣe máa ń jẹ ẹ bọ̀jẹ̀ ń bá ẹ sọ wò ó sórí àwọn Yorùbá bọ̀ wọ́n ní èèyàn ò kí ń kó irin méjì pọ̀ sínú náà lẹ́ǹkan náà èèyàn máa ń ṣe gbogbo nǹkan lẹ́yọ kọ̀ọ̀kan ni èèyàn ń kó nǹkan méjì pọ̀ at once wò ó sórí ọ̀rọ̀ olóbìnrin dé tó ń kó kiri ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ ọ̀rẹ́ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ó lè máa kàwé kó tó máa kóbìnrin tó bá yẹ pé ìwé ló fẹ́ kà gbájúmọ́ tó bá yẹ pé obìnrin náà lọ́lọ́run ti ní pé bóyá talent ẹni ò gbọ́dọ̀ pamọ́ra móun náà kó gbájúmọ́ but èmi ò bá rú ẹ̀ ìwé náà ni wàá kà fèsì wí ẹ kò fọ̀rọ̀ obìnrin lẹ̀ please. tọ́lápọ̀ yes ṣé wọ́n ló ń sọ̀rọ̀ yìí ìgbà wo ló di pásítọ̀ mọ́ mi lọ́wọ́ ah. ìwọ yìí ó ah, oh, fi pé mi ò mọ bó ṣe lọ ó oh, yíwó ó ń ṣe saint náà ó mọ nǹkan tí mò ń sọ pé ó ń ṣe saint ah, ìwọ ìwọ kan náà ni pẹ̀lú morẹ́nikẹ́ kíkẹ́ lọ́mọ ńkọ́ ó fi pé mi ò mọ̀ Aisha tí wà tẹ́tí wájú ń kọ̀ lábò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo ẹ̀ lèmi náà rí i ó oh, tó preach fún mi gbàgbé já máa play já play. ó jẹ́ ń sọ kọ̀ọ̀kan fún ẹ sórí gbogbo ohun tó ń sọ ìlú òótọ́ orí bẹ́ẹ̀ ń gbà kan àmọ́ ìgbà ìmọ̀ ni má jẹ́ nítorí gbogbo nǹkan ti change èmi ti rí i pé n tí mò ń ṣe yẹn ò lè jẹ́ kí n pẹ́ ni mo ṣe ra mo ṣe ra ara wọ ẹ̀ bọlẹ̀ ṣó ti yẹ wo ọ̀dà gbogbo ohun tí wọ́n ń sọ yìí ọjọ́ òòlù ti rí àti gbogbo àwọn tó kalẹ̀ ọjọ́ òòlù ti wà papọ̀. wo tí yọba ti jalè lẹ́ẹ̀kan kó wá daṣọ àrán borí aṣọ olè náà ló ṣì dàbò la ó yàtọ̀ sí mi já play. má bínú ó yàtọ̀ sí mi gbàgbé gbàgbé. ẹ ló mọ́ mi. ẹ mo wà ma ẹ pẹ̀lẹ́ mà ti wà lójú ọ̀nà ìgbà wo ó dáa mo ti gbọ́ ma mo ti gbọ́ ẹ máa wá sílé la mà ṣùgbọ́n kò sí nǹkan tó ṣe mí mi mò ń bọ̀ nílé la. jẹ́ kí ọ̀rọ̀ yóò ti wá máa kọjá bí mo ṣe rò ṣá ah, ọ̀rọ̀ wo eh, máa wulẹ̀ fúnra ẹ̀ wọn là family matter ni ọ̀tá máa yanjú ẹ̀. ikú tó jẹ́ kó máa wò báyìí ṣé kò sí problem ṣá. Ah, kò sí ọkàn a máa yanjú ẹ wo má ti torí pé báyà nítorí pé mọ́mí pè mí sí bóyá mi ò ní lú ẹ̀ tí mo sọ ó sì máa jìyà ẹ náà mo máa farabalẹ̀ lú ẹ. jọ ṣàrántí kọ déètì ní ìsílẹ̀. Hmm. ayé àkàmàrà ayé tí ń pe dúdú fúnni ní funfun ẹni tó ń wáyé ò máyé ẹni tó sì máyé ò dáyé mọ̀ ẹ wò káyé má ṣe fi ẹgbà fún wa lóúnjẹ jẹ yẹmi sí ohun tí mo rí lójú ọpá ọfà mi yìí ó lágbára pọ̀ wò mí ọkùnrin kan ṣoṣo péré ló bá àwọn méjèèjì tó kó wá yìí tó bá wọn láṣepọ̀. bẹ́ẹ̀ kúkú ni. ọkùnrin kan ṣoṣo àǹtí mi èsì ti dé èsì ti dé ọkùnrin kan ṣoṣo. ọkùnrin ẹyọ kan ṣoṣo ló bá èmi àtàbúrò mi lájọṣepọ̀. bẹ́ẹ̀ ni. èsì ti dé ẹ̀sìn ti dé àǹtí mi ẹ̀sìn ti dé. Ah. bàbá kí ni nǹkan tá a wá lè ṣe sí báyìí. ó yẹ mi sí a jẹ́ pé bóyá àwọn méjèèjì ti ṣe arákùnrin ọ̀hún tẹ́lẹ̀ ni nítorí pé ìṣíjú ló lò fún wọn o ọmọkùnrin òun ò dáa rárá ìṣíjú ló lò fún wọn. àṣeyàn ah, a kì la máa ń lọ ẹ̀wọ̀n àǹtí mi tẹ́ ẹ̀ ń wo ìwọ́n ti má rí wọn ti lọ́kọ̀ títí wọn èmi dègèrè ń sìn wédìí mi ti wà lọ́nà kó tó di pé gbogbo ilé ìṣẹ̀lẹ̀ àkínbáyọ̀jà à ń jà bẹ́ẹ̀ ni sa àkínbáyọ̀jà à ń fa wàhálà. ìtọ́ ló sọ bàbá ọmọkùnrin tó ṣe irú ilé fún ọ̀rẹ́ mi àti àbúrò ẹ̀ tí ò jẹ́ kí wọ́n lè rìn ládùúgbò tó jẹ́ kójú máa tì wọ́n tó jẹ́ kí ìyá àti bàbá wọn kó rìn ti àwọn ọ̀rẹ́ mi ẹ jẹ́ bá mi ṣe bá ṣe ń ṣojú. èmi fàṣàkín ojúmọ́ kan oògùn kan oògùn tí ò bá jẹ́ ewé rẹ̀ ló kù kàn ọ sì mọ̀ mí dáadáa ọmọ mi lánàá kó tó dènà wo mi ń ṣe oògùn búburú kan fún yín wọ́n lọ lo oògùn ọ̀hún tí wọ́n bá fi lè lò ó ọmọkùnrin ọ̀hún yóò wù bẹ́ẹ̀ kú ni o. kó kú ni o kó yà kó kú bámbá kó kú fínfín mo fẹ́ kó kú pátápátá in fact kó kú kó kú dànù kó kú lọ ẹ wò bàbá ẹ pa yányán ni o kó yà kú pátápátá ni o. ìwọ náà ló sì jẹ̀bi ọ̀rọ̀ yìí ah, ah. wọ́n ti owó ti lè lùyàwó ẹ̀ jù kí ló dé it's too much now. ṣe ṣe ṣe ṣe rí bọ̀dá mi ibi tọ́rọ̀ dé dúró yìí sí ṣe understand. ẹ jẹ́ kán bá yín wí bọ́dẹ̀ mi jẹ́ kán bá yín wí kò sí pé tí bá ní kí n wá sílé bọ̀dá mi lórí lílù iná ni màá bá wọn èyí náà lè máa ń jẹ̀bi. thank you. níjọ́ kan tí mo délé wọn kò yóò bìrì pé ẹ̀ẹ̀mẹ́ta lọ́mọbìnrin ló dákú ní lílù tó ń lù ú àwọn ẹbí ọmọbìnrin náà lọ gbà lọ hospital kí ló dé. bọ̀dá mi ẹ̀ complain mi ni bọ́chẹ́rì mo ti gbà mo ti gbà mo ti gbà pé mo jẹ̀bi ẹ ṣe rí ètò wà important ní ìsìn ní pé jọ jọ ẹ̀yin lẹ bá mi lọ tẹ́lẹ̀ lẹ lọ bá mi sẹtọ rẹ àmọ́ ní ìsẹyìn náà lẹ máa tún bá mi lọ bọrọ oyún ṣe jẹ yóò yé mi àmọ́ ètò ìgbà mi ń pààrọ̀ yín kíyàwó mi ṣáà padà sílé kó padà sílé sórí lílù tó ń ju ọmọbìnrin. ló jẹ́ káwọn òbí ẹ̀ lọ fi fún ọkùnrin mi ṣé o rí bóyá máa ṣe ẹ nìyẹn let me tell you now màá tún lọ bá bọ̀dà kọ́lá ni a máa tún padà lọ síbẹ̀ again ni láti lọ bá òbí àwọn ọmọbìnrin yìí sọ̀rọ̀ ṣó yé. ìgbà tí bọ̀dá mi nìkan ò lè lọ náà. kò sáyè lé ni o mi ì tiẹ̀ ráyè lé ni rárá bọ̀ tó ẹ fọkàn balẹ̀ ẹ ti ṣe tán sórí ìtajọ yín lójú. ẹ wá sí obìnrin di pọ́ńchì báyìí. ṣe bá mi ra ọmọ ó láwọn ò rí wọn o ọ̀dọ̀ yín náà wọn ní kí n máa bọ̀ ọlọ́run kí leléyìí sí i. ẹ kú lé o. ẹ káàbọ̀ báwo lọ kí lẹ bá bọ̀. ẹ wọ ọmọ mi ẹ girama ṣe rí gbogbo ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wọn tí mo mọ̀ pátápátá ni àti dé èmi àti dáàdi ẹ ààrẹ egún tó ń jàjì kẹ o ààrẹ wọn. ẹ ẹ bá wọ́n wá bí o ẹ rí wọn àtàndá o àtàndá <laughs> tí nǹkan bá fi ṣàwọn ọmọ yẹn ìwọ ni o akílódé ṣé kálí ọmọ jáde ni lọ́kàn ni àbí wọ́n gbàgbé ọ̀rọ̀ wọn Yorùbá tọ́ni wọn kì í fi ẹ̀dà ọ̀rọ̀ ba ọmọ tí ò gbọ́n ṣeré. màámi màámi kí ló dé tẹ́ ń sọ̀rọ̀ báyìí ṣé pẹ̀lú irú tó ṣe yẹn ṣé ká máa fọwọ́ ra wọn lórí lẹ́fẹ́ ni a lè fọwọ́ ra wọn lórí ẹni sùúrù ẹwọ gbogbo ti gbogbo wàhálà ẹwọ tó dá sílẹ̀ ìsìn èyí àbúrò ó ti da wedding ẹrù tó ṣe introduction èyí ẹ̀gbọ́n ọkọ ẹ̀ náà ó náà máa kọ́ lẹ̀ pẹ̀lú irú eléyìí pé òun kọ́ lòun fún lóyún and of course ṣe bí èmi kàn ń fẹnu dúnkokò mọ́ wọn ni mi ò mí ni ẹ pé kán jáde Hmm. mo mọ̀ pọ́ ọmọ ẹni ò ní burúkú lè fẹ́kùn pàjẹ́ mi ò ní kọ́ jáde mi ò mọ̀ pọ́ ọ máa lọ tá à ní rí wọn báyìí náà. ṣé ah. òkú ni kó bá mi hmm. ṣé òǹdùn kòkò mọ́ wọn lílé jáde ló kàn án ṣé bígbà tá a bá rí gbà òun là máa rá mi nígbà tá a bá ra àwọn ọmọdé òun la máa máa tún ṣe tó yẹ ká ṣe òdì hmm. jáde sí ó tán. a máa rí wọn máa ń mìíràn fọkànbalẹ̀. ẹ bá wá ọmọ mi o. Túndé bá wá ọmọ mi wọ́n ló halẹ̀ mọ́ mami n tó pè ní dúnkokò yìí ilé ìgbóra pọ̀ fún wa ni tó bá parí báyìí èmi tí mo jẹ́ ìyáálé ilé ara mi gan ẹ̀rù ọlọ́run á bá mi má gbọ́n rí mi báyìí wọ́n ló halẹ̀ mọ́ àwọn ọmọ ọmọ ọmọ mi o sórí gbígbẹ́ ló ń borí fífọ́ ni mélòó mo bí tí mo fẹ́ fi ta fàlà ọmọ mi o. ẹ wò mọ mi grandma ẹ fọkàn balẹ̀ ṣe rí adé ọ̀dọ̀ rẹ wọn kan tó ń jẹyẹ mi sí i ẹ bọ́ a bá Yẹmisí yẹn bọ́ a béèyàn kan tó yẹ kóun àti Yẹmisí jọ ń gbé ìyẹn dẹ̀ jẹ́ kó yé wa pé òun sì rí Yẹmisí yẹn àti àwọn àbúrò mi láàárọ̀ bẹ́ẹ̀ ni ó wá fún mi ní nọ́mbà Yẹmisí bọ̀gbà tá a máa pè nọ́mbà ẹ̀ ti kú inú kọ́ yẹ kó ti pa fóònù tàbí kí fóònù ẹ̀ ti kú ni ṣẹ́ni tó bá yẹ dín ní àárọ̀ làbá ìtìlẹ̀ bá ṣe mọ́ ọ̀dọ̀ Yẹmisí yẹn lè máa jí sí. sórí fẹ́ẹ̀rẹ̀ kílẹ̀ mọ́ tó mọ́ báyìí kó gba ilé yẹmísì àbí kémi àti ẹjọ́ lọ. èrò ẹ má ṣe yọnu ẹ jẹ́ kémi nìkan lọ náà. ṣé ilé yẹmísì ṣúdù ni. bẹ́ẹ̀ ni ilẹ̀ ti ṣúba ẹ jẹ́ ká lọ láàárọ̀ la mọ̀ pé lágbára ọlọ́run àmọ́ ara àwọn àbúrò mi. ẹ fọkàn wá ẹ máa tún lọ síbẹ̀ láàárọ̀ la lágbára ọlọ́run àmọ́ àwọn mi. ṣé bá wọ ọmọ mi o bá wọ ọmọ mi o. kò síbi tí àwọ̀ ẹ̀ méjì dé. mọ́mí àti dáadé ò lè jẹun wọn ò lè mú pápá girama ojoojúmọ́ náà fi ń yọ dáàdì lẹ́nu pé kọ́ lọ bá wọn wá yín wá o nítorí àwọn ni wọ́n sọ̀rọ̀ sí tó fi di pẹ́ kúrò lé ojoojúmọ́ ni grandma máa ń sunkún kí wọ́n tó jáde láàárọ̀ wọ́n sì sun ẹkún ah, kí ló dé kí ló dé tẹ̀ ṣẹlẹ̀. ẹ ibo ni wàá wà bá. ẹ mọ́mí àti grandma ló kọ́kọ́ jáde kó tó di pé dáàdì jáde wọn ò sọ ibi kankan tó ń lọ fún mi pàtó. ègbèrè ọ̀tẹ̀ lọ̀rọ̀ yìí o bá ṣe ń pàkó nìkan níbo ló wá fẹ́ wá wọn síbẹ̀ àbíbo ló lè lọ gàngàn ṣe bí èmi ti wà skul géèmì ti ẹ rò pé ọ̀rọ̀ olóyún dé tí ẹ ní ẹ máa ti yanjú ẹ ẹ àfìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ rí kọ́ ọmọ mi pé wọ́n ní kí n tún máa bọ̀ nílé o ah, ó kàn kí ló ṣẹlẹ̀. ṣé bá ń ṣàlàyé fún ẹ ń gbà yẹn ipa àwọn méjì àmọ́ bọ́rọ̀ yìí ṣe jẹ́ ipa àwọn ẹni tó fún wa lóyún ṣe kọ́ ló ń fi wá ṣe yẹ̀yẹ́ ni bẹ́ẹ̀ nípa àwọn nǹkan tá à ń sọ kì í ṣe pé ń ṣe pé bí amòfin ṣe ẹ̀yẹ àbọ̀ ó kàn ń jà mí lẹ́nu mò wò pé ah, ẹjọ́ sọ fúnra yín pé kẹjọ lóyún sígbà kan náà ni àbí kí ló tó jẹ́ pé time kan náà lẹ lóyún sí ó yé mi. so ìyẹn ní gbogbo nǹkan tá à ń sọ láti jọjọ́ ẹ̀ ń sè kò yé yín àwa ti jáde sọ̀rọ̀ ara wa a dẹ̀ ti lọ sọ́dọ̀ bàbá kan bàbá yẹn dẹ̀ ti jẹ́ kó yé wa wípé ọkùnrin kan ṣoṣo báyìí ló gbèmí àti sìstá mi náà jọṣepọ̀ bàbá yẹn sọ pé ìṣíjú lọmọkùnrin náà lò fún wa. Ah, ṣíjú. mo dọlápọ̀ sórí ọ̀rọ̀ ìtẹ̀tẹ̀ níyànjú ọlọ́run ti bá wa mú ọkùnrin náà ẹni tó wù kóhùn ó jẹ́ ọlọ́run ti mú bàbá tá a lọ bá wọn ti fún wa ní assurance yìí pé ọjọ́ méje péré lọmọkùnrin máa lò lórílẹ̀ aláì bẹ́ẹ̀ ni wọ́n ló máa ṣẹ̀sìn kú ni wọ́n ló máa wúkú ni. ah ó máa wúkú mo dáràn. ìwẹ̀ dáná lè máa yé gbóná ayé wa wo kò ṣẹlẹ̀ rí o. alánà rẹ ò lè mẹ́ni ọ̀làǹbàbà àgbàlagbà alágbẹ̀dẹ tó rọ ògùn tí ó gbọ́dọ̀ rọ́ọ̀kì mọ́ ọ̀tàfà tó tàjẹ́ ò gbọ́dọ̀ tàjẹ́ ẹni sà ó tọrọ náà àwọn àbúrò rẹ bọ́ sọ o bẹ́ẹ̀ ni wọ́n ti rí babaláwo tó gbójú tó kọ̀yà fún wọn tó o bá sì sọ́ra ó wù kú ni. bàbá ẹ sọ fún mi pọ́n máa lóyún. sẹ́mi náà máa pé ó tètè fún wọn lóyún ni àbí olèmi náà ó sì máa pé wọ́n ó tètè lóyún lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọ̀rọ̀ yìí ti ṣẹ̀ ló yẹ kó o ti ta mí lólobó kí n máa ti ń ṣe sí i. ẹ wo ẹ wo bàbá ẹ ó ti wá ṣẹlẹ̀ bó ṣe fẹ́ ṣẹlẹ̀ yìí solution gangan ni ẹ bá mi wá ẹ jọ àtúnṣe ẹ jọ ìṣàánú mi. ọ̀dà àná àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ ọ̀nà àbáyọ tí ń bẹ́ẹ̀ níbẹ̀ rèé ó gbéra ní ìsìn kọjọ́ méje ó tó pé ó lọ ṣàlàyé láàrin màlẹ́bí ohun tó sì ti lè fi jó tó bá lè ṣàlàyé rẹ̀ bóyá wọ́n lè rí nǹkan ṣe sí látọ̀dọ̀ tiwọn bí bẹ́ẹ̀ kọ́ ó ṣetán tó wù bẹ́ẹ̀ ah bàbá ẹ má jẹ́ kí n lọ ṣàlàyé ẹ̀sìn rẹ̀ ẹ jọjú lọ lọ ẹ ṣàánú ẹ bá wọn gbọ́n mi dá. ẹ̀sìn ṣé o ṣe sáà ti wúkú ìwọ náà wúra rẹ̀ ń gbò débi àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ. ti dáhùn mo ti dáhùn ẹ̀sìn dé hmm. o. Ah. wọ́n ní o má ṣàfira o má ṣàfira. dadi omi. Um grandma láti bí àwọn àbúrò mi kí wọ́n dárí jí mi. ṣé ọ̀rọ̀ ẹ bá mi bí àwọn àbúrò mi ló wà lẹ́yìn. má tún dá mi sílẹ̀ o ọ̀rọ̀ tó wà ń wájú ìjọba kọjá ìjọ tó síbẹ̀ o ọ̀rọ̀ káwọn àbúrò ẹ̀ dáríjì ẹ̀kọ́ là ń sọ aná ń lọ́ọ̀bì kan ká lọ yanjú gbogbo ọ̀ràn tá a dá tó ṣẹlẹ̀ yìí wọ́n tún ní káwọn àbúrò ẹ̀ dáríjì ẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tó ń dọ̀bálẹ̀ fáwọn àbúrò ẹ̀ àbírú àgọ́ ọmọ wo leléyìí. dọ́là pọ̀. ẹ́ sórí tó yẹ kó fi máa rìn ló tún fi ń ṣàtẹ́lẹsẹ̀ ni ah. sórí ló fi ń tẹ̀lé ń sìn ni kí ló ṣe ẹ́ oh ó gbọ́dọ̀ ponú jù báyìí náà lọ dídé jàre má tún dá ọwọ́ sílẹ̀ kí kí làwọn àbúrò ẹ̀ fẹ́ ṣe fún ẹ tó wá mú dọ̀bálẹ̀ dídé kó jẹ́ lọ́bi tá à ń lọ. ẹ ìjà ni kò wọ́n darí jí mi ò mọ̀ mọ̀ ṣe nǹkan tí mo ṣe. ẹ̀yin ọmọ ẹ̀gbọ́n yín náà ń ṣe yìí ẹ darí jì ẹ ṣáà ti darí jì. wọn ò ṣe wá. wọn ló ṣe àwọn dé lẹ̀ káwa lè lọ ibi ta ní lọ aláṣẹ wà túnṣe tí n tó wà nílẹ̀ yìí. lórí ọ̀rọ̀ tẹ́ ń bá lọ náà ni wo ọmọ ọmọ ṣe nǹkan tí mo ṣe nígbà tí mo wà ní skul. èèwọ̀ ìdílé nílẹ̀ Yorùbá gbogbo ìdílé pátápátá ló ní èèwọ̀ tiwọn àbáyé tí. Rónkẹ́ ó ní tó fẹ́ sọ. bẹ́ẹ̀ ni Pascal ní ìdílé tiwa àwọn ò ní èèwọ̀ ìdílé torí pé Jésù ti gbàkóso lórí ilé wa. àbá <laughs> ah, ah. cousin. ẹ̀sìn mùsùlùmí kò jẹ́ ká mọ̀ pé èèwọ̀ ìdílé wa. ẹ̀sìn yóò fàyè gbà. bẹ́ẹ̀. Ah, ó ti yé mi báyìí. adé lóòótọ́ ni mo gbọ́ pé èèwọ̀ ìdílé wa hmm. ṣùgbọ́n ní ìdílé títí wa àwọn ò ní èèwọ̀ ìdílé. ẹ ní ẹ ní èèwọ̀ ìdílé ó ti ń yé mi bọ̀ báyìí ó ti ń yé mi bọ̀ báyìí. dọ́lápọ̀ ó ní tó fẹ́ sọ. ẹ wo kò sí nǹkan tí ó ń jẹ́ èèwọ̀ ìdílé sá bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ asán lásán tí àwọn olóyìnbó ń pè ní superstition ni Hmm. yes ah, ẹ wò sàn bí ìgbà tó jẹ́ pé yorùbá wọ́n máa ń fẹ́ fi dẹ́rù bà yàn tàbí tàbí ká fẹ́ fi rẹ́yàn jẹ bí ẹ má ṣe nǹkan kan mẹ́yẹn o torí tó bá ti ṣe o nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí ẹ o hmm. fún àpẹẹrẹ kí yorùbá sọ pé ẹnu àgbà lóbi tí ń gbó ẹjọ tí tí ọmọdé bá jí obì ṣé kò ní gbòòdì. ń jẹ́ kó yé gbogbo yín báyìí pé mo fún yín láyè kẹ́ ẹ lọ rèé ṣe ìwádìí fínífíní kí lè jẹ́ ohun àmúrelé fún gbogbo yín gúdè. tẹ́ ti wá ń lẹ́wà o wà bẹ́ẹ̀ rí bí. ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àmì nìyẹn ṣe ayé ò lè bàjẹ́ lórí wa o. ó ju nìkan ṣe lára ìdílé tiwa náà nítorí nínú ìdílé tiwa tó bẹ̀rẹ̀ fọlọ́pàá ní ilé ìṣàkóso gbọ́dọ̀ fún mi ní ojú ra ọ̀la ìkéde rẹ̀ fún wọn wò àwọn ọ̀gá. ìjọba tí wọ́n bá fi omi gbígbóná wẹ̀ kí nìkan tó máa ṣẹlẹ̀ sí i everybody ló mọ̀ wọ́n torí kò tí ì sẹ́yìn ọmọ tó tẹ̀jà ló mọ̀ wọ́n. competition ni gbogbo ẹ̀jẹ̀ ni gbogbo ẹ̀dùn sóńjọ́ jọ ṣé tẹ́ni tọ́mọ ẹ̀kọ́ ti fomi gbígbóná wẹ̀ nù ẹ̀bí ni tọ́ máa pè ọ́ máa sọ fún ẹ báwọn kò gbígbóná rẹ̀ kí gbogbo ò lè ṣe èso torí àwọn Yorùbá kọ́ máa bẹ́ẹ̀ sọ àwọn àṣà kan kọ́ fi dẹ́rù bà wá kódà wọ́ọ́rù ìdílé títí wọ́n ń sìn wọ́n máa ń jẹ́ pé yóò pé ẹ gbọ́dọ̀ jẹ gún o tàbá ti jẹ gún mo ní kí ló máa ṣẹlẹ̀ fún ọ̀sọ́ ó ti yẹ kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ó dà kó lè mọ̀ pé n tí mò ń sọ ìmọ̀ mọ̀ tí mò ń sọ fún pé bí i ẹ̀ ṣe àjọ ìdílé mi máa lọ ra igi fún ara mi fúnra mi màá sì máa dẹ̀jẹ̀ wàá wò bí àkọ́kọ́ máa ṣẹlẹ̀. àmọ́ bẹ́ẹ̀ bá rí wọn kẹ̀yà sáfù. fetí. òfin bìkan wáyé ni o. òfin bìkan kan rẹ̀. àìgbọ́ kìlọ̀ ni ó pọ̀ mọ́dé bó ma ṣàfojújọ. ayé ẹ ma ṣàfojújọ. ẹ ah, ló fẹ́ mi níbo ló wá gbé fóònù ẹ sí látara tí mo ti ń pè hmm, má bọ̀ lọ́dọ̀ mo fẹ́ rí ẹ wàá wo idán kan náà sísìn ṣé nígbà tí dán yẹn bá ti lọ kó tó rí ni má bọjọ ok. Ah. Yes, coming. Ah, very. Tọ́lá pọ̀ àpàtà báwo èmi máa mọ̀ pé nǹkan tó dáa báyìí lọ pèlè fún mi tí mi máa sáré bọ̀ bó ṣe gbà tó ti wá jẹ mùdùmùdù nu adìyẹ tán ìyẹn ránṣẹ́ wá pè mí pé kémi ò ní èmi o kí n máa sáré bọ̀ o ìwọ ń ṣe nǹkan kan lọ́wọ́ o ó ti jẹ lé ìtọ́nà o. èyí dọlápọ̀ ó ń gbádùn o ó dídí ẹdìyẹ kan ni wọn nìkan dá jẹ tó tún fọtí le àìbá wọn sí ń bẹ̀ láìbá wọn dá sí i mo jẹ́rìí ẹ wò ó èmi ò jẹ ẹdìyẹ o ẹyẹ igún lèmi jẹ ṣé bí mo sọ fún ẹ bẹ́ẹ̀ mi mo sọ fún ẹ pé màá lọ sọ́jà lọ ra ẹyẹ igún màá dẹ̀ gbé wá sílé mi màá dẹ̀ sè tí màá jẹ tí ó dẹ̀ sí ọ̀kan tó máa ṣe mí. èmi náà mọ̀ pé olójú òkòrò tó báyìí àwọn ẹ̀dá ni wá síbi èèyàn kan mẹ́fọ́ oúnjẹ yẹn gbúdúgbú ẹ̀dá yẹn gbúdúgbú ló fi léyìn. adé ni wọ́n ti ẹ̀dọ́ lápọ̀ àfìgbà tó mú tójú ẹ̀ kúrò nínú ẹ̀yẹ gbúdúgbú yìí torí kò ra ẹyẹ ètò ṣètò rẹ̀ jẹ́. Fẹ́mi ìjọ wo ló máa change ìjọ wo ló máa change sí gbogbo superstition tọkọ wọn máa sọ fún yín èèwọ̀ ìdílé wa ní káwa máa jẹ igun tó bá mọ bó ṣe dùn tó ni ìwọ gan á ti ṣépè fún ọ pé kí ló tàn ti jẹ kí n máa jẹ látijọ́ ó make sense má yẹ kí n tọ́ yìí sórí wo ṣé wọn máa dẹ́hùn náà lóhùn àárọ̀ oko lè kàn pọ̀ tí wà ń táwọn tí wọn bá máa jẹ kó tètè mú tọ̀dọ̀ ẹ tó bá dẹ̀ jẹ náà Fẹ́mi ní ti ìdílé tiwa tèmi ti wá àwọn òléwọ gbogbo ejò jíjẹ ni ó ti yẹ kémi náà bá wọn. jọ ìfọlọ́run jọ ṣé òun fẹ́mi mọ̀ mú ẹ wá tó bá jẹ́ mi mọ̀ mú ẹ wá jà lọ sórí wọn wọn ni kò má dẹjà ó padà dẹjà nǹkan tójú ẹ bá rí. kò sí ọ̀rọ̀ tójú ẹ máa rí jà ní. kò dìde kó jẹ́ bọ́lọ̀. wọ́n bá bùn mi jẹ́ o. wọ́n á dìyẹ máa ra dìyẹ fún ẹ àwọn ọmọ dọ́là bá mi ra dọ́là bá mi ra ọtí kan sí. dọ́là kọ ẹ nẹ́sẹ̀ dọ́là bá mi ra ọtí kò sọ fún mi ṣùgbọ́n. kò sí wàhálà kémi rántí kan fún ẹ sí. èmi ò mú bùnmi jẹ́ o. nǹkan tí mò ń ṣe nílẹ̀lẹ̀ ẹ àǹtí ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ ẹ jọ kí ni nǹkan tí mò ń ṣe nílẹ̀lẹ̀ ẹ wò má ẹ jọ wọ́n tẹ́ mi sílẹ̀ lẹ́ǹsìn àwọn èèyàn dẹ̀ ń ké kí ló ṣẹlẹ̀ ẹ jọ kí ni mò ń ṣe mẹ́ ọlọ́run ṣe ẹ̀yìn ẹ̀yìn rí mi ẹ jọ kí ni nǹkan tí mò ń ṣe nílẹ̀lẹ̀ wọ́n tẹ́ mi síbẹ̀ sí àwọn èèyàn dẹ̀ ń ké kó yé mi èmi dẹ̀ rí kí ló ń ṣẹlẹ̀. ìwọ kì í ṣe ara yé mọ́ bẹ́ẹ̀ ni àárọ̀ yìí ni ọkọ̀ àjàgbé kankan lò tó sì mẹ́nu kó lára. èmi. kò yẹ kó jáde sí ẹ ṣebí ìwọ ló fọwọ́ ara fa ibi wo agbede méjì ayé òun ọ̀run ni mo lọ wá ó yá kí a máa lọ. lọ síbò mi ò lè lọ ẹ ṣe máa mú mi lọ ẹ ṣe máa mú mi lọ mi ò lè sáré sẹ ẹ ṣe máa lọ sáré yìí ẹ ṣe mú mi lọ yẹ yẹ yẹ yẹ afẹsà pamọ́ ṣùgbọ́n nígbẹ̀yìn wà ń kọ́ kẹ́dà má máa fa yòrò láti ìgbà tí mo ti sùn títí dì sí mo ti láàlá ilé mẹ́ta mo ti láàlá burúkú ilé mẹ́ta láì ní o ah! mo ti lá ilé mẹ́ta tí mo láàlá ìkílẹ̀ tó ilé mẹ́ta. ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. láì nu alẹ́ àná kí ni ètò mọ́ àpò kí wọ́n ló lè máa farú àwọn àlàbà yìí. Ah! wò má ṣe kí n tún ẹ nǹkan tí mo rò ni pé kó máa lọ jẹ́ ìwọ ìdílé wa tó ní kí n máa jẹ tí mo lọ fagídí jẹ ló fà dà pé ẹyẹ ẹ̀gbọ́n tí mo lọ jẹ ni o. tọ́lápọ̀ mo dẹ̀ sọ fún ẹ tó o mo dẹ̀ sọ fún ẹ tó o èèyàn kì í dẹ̀jà náà èèwọ̀ délé náà pé kínní yìí kò yẹ ká kò yẹ kó ti kò yẹ kó ti kó dédì ẹyẹ dédì pé wà á jẹ àgbà tó ṣáàjọ tójú ẹ kúrò ṣá òun rẹ báyọ ó lọ sùn tó ò lè sùn láàrin alẹ́ àná sí ìsìn òtún àlẹ́ mẹ́ta kí ló máa ṣe kí ló fẹ́ ṣe báyìí. wo ẹnikẹ́ni tó bá jẹ ìwọ ìdílé wa gbẹ̀gẹ́dẹ́ àgbiná onítọ̀hún ò ní kí ara yìí bẹ́ẹ̀ ni ò ní jẹ́rú ọ̀hún ikú lè rí onítọ̀hún. ẹ girama ẹjọ ṣí bí ẹ kí ni ó ní ṣe pẹ̀lú ewu òdìlẹ̀ àti ṣí bí ewu òdìlẹ̀ nǹkan tó ti pẹ́ tipẹ́tipẹ́ ni iye kó kan irú àwa yìí <laughs> má sọ bẹ́ẹ̀ mọ́. Hmm, ọmọdé ń ṣe ẹ wo jẹ́ kí n sọ fún ẹ táyé bá dé ayé olóyìnbó kò sí bí ayé ṣe lè dáyé olóyìnbó tó ẹnìkan ò gbọ́dọ̀ fojú egbò tẹ́lẹ̀ ṣé ò gbọ́ ìwé mímọ́ tó sọ wípé bó ti wà látètè kọ́ṣe ó ń bẹ nísinsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí títí láéláé. grandma ọ̀rọ̀ náà lè sọ yẹn ìyẹn ṣe wá ní ṣe papọ̀ pẹ̀lú ìwọ́de. wo ṣé okun a máa gun gungun kó má níbi tó ti gun wa ìṣẹ̀dálẹ̀ wa kò ṣeé parẹ́ jẹ́ kí n sọ fún ẹ má ṣe báyìí òun lògùn máa mọ̀ bí erin bá dán ìwé àlọ́ má bá wọn jẹ ìwọ ìdílé o ẹlẹ́dàá mi sì ní kí o bá wọn jẹ ìwọ ìdílé ṣàmì. bàbá ẹ wo tọrọ yẹn ṣe rí gẹ́lẹ́ ni mo sọ fún yín ó ti dínkù tí ńlá máa yẹn léraléra ó ló wá síbẹ̀. bẹ́ẹ̀ni abẹ́jọ́ ṣàánú ẹjọ́. Mádékun iṣẹ́ gbọ́dọ̀ lórí ọ̀rẹ́ rẹ tó mú wáyé òkú ni tẹ́lẹ̀ láàrin àwọn alàyè. òkú ni bó ṣe wà yìí. òkú ah, bàbá ètò ẹ ṣàánú mi ẹ ṣàánú mi má jẹ́ ń dòkú ẹ ṣàánú mi ọmọ kékeré ara mi ni mi má jẹ́ ń dòkú ẹ ṣàánú mi. olúwàfẹ́ mi bàbá ò ní bínú ó kà sí gábàrà fún mi láàrin ìṣẹ́jú kan mo fẹ́ bá ní gbólóhùn. kí n dìde fún yín ìyẹn ò lè àmọ́ ìgbàgbọ́ tí mo nínú yín ló jẹ́ kí n mú wá bí ẹ̀wọ̀n ah, ìṣe bàbá jẹ́ mi gábàrà. ǹlẹ́ èèyàn lèèyàn ó máa jẹ́ o mo ṣe ní kọ́rẹ́ rẹ̀ ó ṣe gáfàá fún wa ìṣòro oògùn kò ṣeé sọ fìdílà mo ṣe ní ó ṣe gáfàá fún wa wọ́n ti dẹ́jà. Ah ó ti ṣe olórí àwọn àpàtẹpàtẹ ó ti ṣe àgbà ṣàkóṣàkó ọjà ọ̀nà àbáyọ kan tí ń bẹ́ẹ̀ bí bẹ̀rẹ̀ ó bá ọmọ ìyá rẹ tó jẹ́jẹ́ rẹ lọ́jọ́sẹ̀pọ̀ méjì gbére ó lè jẹ́ ẹ̀gbọ́n sí lè jẹ́ àbúrò kó o ti bá wọn lájọṣepọ̀ ni. bàbá tí mo bá gbọ́ yín dáadáa blood mi ẹ̀jẹ̀ mi ni màmá ló bá lájọṣepọ̀. o ti dẹjà o ti tójú lẹ̀ mọ́lẹ̀ o tó lórí àwọn pàtẹ́pàtẹ́ o ti sí àwọn àgbàsàkòsàkò ọjà. Ah! ah ah mo dáràn bàbá báwo nìyẹn ṣe possible báwo mo ṣe fẹ́ fẹnu sọ fún ọ pé ẹ̀yin àbúrò mi ẹ bọ́ sórí bẹ́ẹ̀dì mo fẹ́ bá yín lájọṣepọ̀ bàbá wọn ní gbà wọn ní gbà ìṣàánú mi. Ah, ọ̀ọ́ kẹwé ni. nǹkan bẹ tí ń fọ èmi ló fi ṣètò sẹ́pà òní wọn èsì bí wọ́n á pè. tó ọmọdé bá sun oorun agbá tọwọ́ rẹ̀ bá gbà sun oorun agbá. ọkàrà rẹ̀ balẹ̀. lọ́pẹ́ ah, asun fọ́fọ́n ti fọ́n asun fọ́fọ́n ní ti gé ajá títí tí màá fi bẹ́ẹ̀ lájọṣepọ̀ tán ò gbọ́dọ̀ lajú. Tinúadé bí àlá bí àlá ni kò máa ṣe títí tí màá fi báwọ náà ní àjọṣepọ̀ tán ò gbọ́dọ̀ mọ̀ gbogbo ohun àti ẹ ṣe lénìí bí àlá bí àlá ni kò máa rí lójú ẹ̀ bẹ́ẹ̀ ni mo wí torí pé mo ti di ọmọ ọkúlé ni ikú ò ní mí pamọ́ ikú rẹ̀ mi kété. ẹ má máa dẹjà ohun ẹ̀yin èèyàn mi ohun tán bá pè léèwọ̀ o ohun tán bá pè pé kò dá ayé ẹ dákun kẹ yàgò fún ni ká máa jẹ̀bi ọ́ ní ìgbẹ̀yìn ṣe rí gbẹ̀yìn o. orí ìwà jẹ́ oúnjẹ bí o. dọ́là pọ̀ dọ́là pọ̀. ọba ayé jẹ́ ọ̀bọ̀n jẹ́ ọba ayé jẹ́ ọ̀bọ̀n ọ̀jẹ̀ ọ̀bọ̀n jẹ́ pàápàá ní ìwọ tó wá bá mi nílé tó o béèrè ìwọ ìdílé wa tí mo fi inú fẹ́ dọ̀ ṣe àlàyé fún ẹ pé ẹnìkan kì í pagbọ́n ẹnìkan kì í jẹgbọ́n àgbọ̀dọ̀ fún bọ́ rí ìwọ wá sọ fún mi pé mo kàn sọ tèmi ni o lọ ṣe àṣemáṣe tiẹ̀ wá dúró náà níbo ni wọ́n ti gbọ́ pé ọmọ ìyá ọmọ bàbá ọjọ́ ńlá ṣẹ̀bọ̀ ah. èèwọ̀ ni nílẹ̀ Yorùbá. ṣé inú mi ni dọlọ́pàá ti jáde àwọn ọmọ mi àwọn ọmọ mi. ṣe sùúrù ọkùnrin mo ń kìlọ̀ fún ẹ tó ṣé wàá yára ẹ̀ wò wò báyìí ni àbí n tó ṣẹlẹ̀ ni ojú àṣọ ọjà rẹ̀ yà. ẹ̀jẹ̀ sùúrù náà ẹ̀jẹ̀ ilé ẹ̀kọ́ náà mò ń lálà. ò lálà o. àlákọ̀ o. alápọ̀ ẹ̀yin méjèèjì ẹ wo ojú mi ẹ̀yin lọ́rẹ́ mi níbi ṣe finú ara mi hàn yín tó ẹ jáde ẹ fún èmi àti bàbá yín gbọ́. omi ìgbà tá a ṣàlàyé fún yín títí títí tí pé àmọ́ ẹni tó fún wa lóyún tẹ́ gbà wá gbọ́ nǹkan tó jẹ́ káwa náà dọ́gbọ́n sọ̀rọ̀ ara wa nìyẹn. <laughs> ká gbà pé ọ̀rọ̀ ti rí báyìí nísòro ó ti rí báyìí ó ti rí báyìí ṣé lẹ́yìn gbogbo yẹn ṣé ẹ ṣáà tí ì ṣe nǹkan kan míì. <laughs> tó bá wù lẹ lè fi nǹkan tí ń bẹ nínú gbá ìdá títí ọjọ́ méje àmọ́ tí ẹ bá tún wá wò nídàkejì tí mo ń bá rọ̀ bóyá ẹ fẹ́ dáríjì ọmọkùnrin ọ̀hún nítorí pé yóò kú ni o àmọ́ tẹ́ ẹ bá fẹ́ dáríjì nǹkan tí ń bẹ nínú gbá yìí títí ọjọ́ mẹ́ta ẹ ó tù. tùbí ti bá wò bàbá ẹ̀yin náà lè sọ wípé àrà tó bá wù wá òní ká fọmọkùnrin dá hmm. a dẹ̀ ti pinnu lọ́kàn wà fún nǹkan tá a fẹ́ fi ṣe àbójú ẹ̀yìn rárá. bẹ́ẹ̀ ni bàbá ẹ̀yin lẹ ní nǹkan tó wà nígbà a lè jù sọnù a lè fọgbá a lè ṣe é bó ṣe wà yín sí i nǹkan tó bá ń wà la máa lọ fi ṣe kò no going back bàbá. ìwọ lọ gbọ́ mi yé àrà tó bá ti wù òun lè lọ fi dá èmi ti gbomi jẹ lójú mi nù ẹ gbọ́ àmọ́ ọmọkùnrin òun òun là á. kó máa lọ. kò lè wọ o. wọ́n fi kúrẹ́ bí àwọn ọbẹ̀ yìí méjèèjì ibi tó bá gbé dé yìí àṣírí ilé ti wá rí o. èmi ni mo máa mọ bí ṣe máa tọ̀ nǹkan mi a máa faṣọ bolé yìí o ìdílé kí ìdílé ló ní tiẹ̀ tí wàá ti dé báyìí ẹ jọ nítorí Ọlọ́run màmí ẹ bá béèrè lọ́wọ́ àwọn ọmọ mi ẹ ṣàánú mi mo fi kúnlẹ̀ àbí àwọn ọbẹ ibo làwọn gbá wa ẹ gbé gbá síta ẹ gbé gbá síta ìjà ṣàtúnṣe. bàbá kúrò lọ́dọ̀ bàbá tí bàbá ti sọ pé kò pé òun wà lálẹ́ fi gbájẹ ní ti fọ́ gbá. ó fọ́ gbá sàngàn ayé ìtítọ́ ó fọ́ yọká ayé ìtítọ́ ṣé ìgbà yẹn dẹ̀ fọ́. ó fọ́. Ah! ṣe sùúrù solution wà ìwọ ìmọ̀ ẹ̀gbọ́n àbúrò ẹ̀ ti fọ́gbá. ẹ bá ń bẹ̀ kó gbégbá tiẹ̀ dá gbégbá ọwọ́ ẹ̀ sí. gbégbá tiẹ̀ dá jẹ́. mo ti sọ pé sódò. yé. ayé ẹ máa ṣàfojúsùn. ohun ìbàjẹ́ kiri. bí kú ṣe máa ń pààyàn nìyẹn ikú ti dé ó ti dé náà ní kí ló fẹ́ ṣe sí. Ah, ikú dọlá pọ̀ ju tèmi kàyéfì adé. báwo wá ń gẹ̀ẹ́sì. wá wá wá wá wá. mo gẹ̀ẹ́sì pé ọ̀dọ́ lápọ̀ lẹ́ ń sọ. in fact everybody ló ti mọ̀ nínú hostel yìí. Ah, ṣé pé gbogbo ẹ̀bọ̀ ló ti gbọ́ nínú hostel yìí. àbí ọmọ wọn ti gbọ́. Ah! má bínú o mo gbọ́ pọ́ ní dọ́lápọ̀ owó bẹ́ẹ̀ ni. owó bẹ́ẹ̀ ni ṣé wò mọ̀ pa ìlàlà ló pa ni ẹni tá ìlàlà bá ti mú ó máa wú ni tó bá dẹ̀ ti ó bá dẹ̀ ti wú báyìí tó bá ti bẹ́ ọ̀run rẹ̀ nìyẹn. Ah, ah, àìlàlà bíi ti bá o fẹ́mi ṣé lóòótọ́ òòdílé àwọn dọ́lápọ̀ ló pa. ayé ẹ máa ṣàfojúdi tí ò ṣe gbọ́n sétí kò bìkan wọ́n yé ń